السلام عليكم ورحمة الله وبركاته إلي إني إتوين إتوى تيقبني إلا النبي سنة الرسول تيو ما واي لا تينو أستاذ سليمان إدريس أجمتي إما بركاله الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وتربيته وأدب نبينا محمدا صلى الله تعالى عليه وسلم فأحسن تأديبه وبعد wasalaamu alaikum wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún ọlọ́run abẹ́ ọlọ́run kó sàlékún kí a ti gẹ̀fà náà Muhammad sallallahu ta'ala alaihi wasallam lásìkò yìí a fẹ́ kí a mọ̀ pàtàkì ìwà rere ìwà ìwà rere fa inna makarimal akhlaqi sifatun min sifatil anbiya wa siddiqina wa salihin àwọn àwọn ọmọlúàbí ìwà rere ìròyìn àwọn ànábí ọlọ́run ọba ló jẹ́ àti gbogbo àwọn ẹni ọlọ́run bí a tunalu darajat èyí a máa lékún nípò tó ga níwájú ọlọ́run ọ̀tọ́ fáwọn قص الله جل وعلا نبيه محمدا صلى الله تعالى عليه وسلم ọlọ́wọ̀n bá sáà nábì lẹ́sà pẹ̀lú àwọn àwà alápọ̀lé tí ó lóǹkà wa mahasin al'adab faqala jalla wa ala wa innaka la'ala khuluqin azim àti pé dájúdájú dájúdájú ìrẹ́ jẹ́ ẹni tí ó ní ìwà tí ó dára jùlọ ọlọ́run ni ó fi ròyìn ló sallallahu ta'ala sallam òun sì ní ẹni tọ́lọ́run fún wa ní tó gbé kalẹ̀ fún aláwòkọ́ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam wa husnul khulq ìwà rere yóò jìbò tàhábà wà tààlù a máa ṣokùnfà kífẹ́ kó pọ̀ kó sì rinlẹ̀ wàsó olùkọ́l ìwà burúkú ìwà burú yùsàmìrù tàbáàgùdọ̀ àwọn yùsàmìrù tàbáàgùdọ̀ wà tàhásùra wà tàdàbù a máa ṣokùnfà kí a kọ̀yìn síra ẹni ká sì dìrẹ ẹni sọ́kàn ní ti ọ̀tá torí bẹ́ẹ̀ hassan nabi sallallahu alaihi wasallam ala husnul khulq òdísí ọlọ́wọ́ bá ó fòró wa síbi kámọ̀ huwari kádì ìwàrí kádì múni sísin wajama bayna taqwa wa husnul khulq ó sì pa ìbẹ̀rù ọlọ́wọ́ bá pọ̀ mọ́ ìwàrí faqala alaihi salatu wasalam akitharu ma yudkhilu an-nasa al òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé ọ̀pọ̀ nǹkan tí máa gbé èèyàn wà lìjẹ́nà ó ní bẹ̀rù ọlọ́run àti wà rere àdíìsì yìí ó kọ́ wa ní ẹ̀kọ́ wípé kí a sin ọlọ́run pẹ̀lú nǹkan tó tóbi méjì àkọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ká rere tí a bá sọ wípé ìwà ní ẹ̀sìn àágbà wọlé lágbọn wípé ẹ̀sìn ni ìwà ìwà rere ẹ̀sìn ni gẹ́gẹ́ bí tọ́pìkì wà tá ń tírí ti pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run lọ táwọn èèyàn bá fẹ́ ká gbọ́ yé sí wípé kí wọ́n fọ ẹ̀sìn mọ́ fún èèyàn bá ti jẹ́ ni re ó ti tó lò lọ́dọ̀ ọlọ́run kí wọ́n sì ṣe déédéé àwọn sọ wípé irọ́ ni kí wọ́n máa gbé ìrun dúró yóò gba ẹ̀san rẹ̀ láyé tí ó sì sin lọ́wọ́ ní ìdí ọjọ́ náà gbogbo rẹ̀ kí àmì. àti pé èyí ni ẹ̀sìn tí ó dúró ṣinṣin. ohun tí máa gbéyàn wọ àlìjánà takiwallahi wa husnul khulq ìbẹ̀rù ọlọ́run àti wà rere ìwọ ọ̀tọ̀lọ́run àti ìwọ ọ̀tọ̀mọ ènìyàn ó papọ̀ sínú gbólóhùn hadithi yìí. tí wọ́n máa bí wálé rè pé kí ni wàá rí nínú rẹ̀ ni tọ̀lá kọ́tùlùwájì àmọ́ríwà rẹ̀ lójú àmọ́rí lójú àmọ́rí ibi kójú túká àmọ́rí níbi tí ó bá ń pè ní ọ̀yàyà àmọ́rí níbi badlul ma'ruf kámọ̀ sàánú èèyàn pẹ̀lú gbogbo nǹkan tá a bá ní gbogbo agbára tọ́lọ̀ ń bá fún wa kámọ̀ fi sàánú kámọ̀ fi ká sì tún fi ṣe káfùl àdà ká mọ́ fi ní ọmọ ènìyàn lára kódà bí yẹn bá lágbára bẹ́ẹ̀ eléyìí ó tún kún ọ̀rọ̀ rere tí ó mọ jáde lẹ́nu wà mọ̀dáárọ̀ tánlẹ̀ lọ́dọ̀ èyàn ó sì tún mọ gbé ìbínú mì yóò mọ tẹ̀bínú rì wà sí máa lulẹ̀ yóò sì máa faradà níra táwọn èèyàn fi kàn á ní òun ò ní níyàn lára síbẹ̀síbẹ̀ yóò tún máa fi ara da ìnira tí wọ́n fi kàn débi tí ọba ti fẹ́ kọjá àfaradà kó tó gbígbésẹ̀ tí ò ní kọjá ṣẹ̀rá islam fan abi darda radiyallahu ta'ala an anna nabiyya sallallahu في ميزان العبد المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله yóò bẹ̀rẹ̀ tó lè fa ìṣàlẹ̀ bàdì kò sí nǹkan tó jẹ́ pé fi ń tẹ̀sùn wọn jù nínú iṣẹ́ rí ọmọ ènìyàn lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ kìíyàmà ìyẹn tó jẹ́ múmin mo rí pé nínú àdíìsì iná bákan náà a rí pé kìí ṣe iṣẹ́ rí àbíwà rí téèyàn hù sọmọ èèyàn nìkan torí pé níta ríkà nísìn ni pé fíìmì zanilẹ̀ abdul mu'min nínú òṣùwọ̀n ṣẹ́ ọlọ́run tó jẹ́ olùgbàgbọ́ òdodo káwọ̀ndà láì mọ́mí nìyẹn tó jẹ́ olùgbàgbọ́ òdòdó pé ń sin ọlọ́run kò dínà ọlọ́run ní ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run ó wá lékún ní dáadáa púpọ̀ láàrin àwọn ọmọ èèyàn pẹ̀lú àwọn ẹ̀tọ́ wọn tó tọ́ sí wọn lọ́jọ́ ìgbẹ́dà kìíyàmà yóò ga nípò wà iná lọ́à yóò bókèdò fa iṣẹ́ alìbádì ọlọ́run àmà bínú oníṣẹ́ láàbí وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé dájúdájú olùgbàgbọ́ òdodo la yóò dúrikù bí ó súnni kúlùkìí dárọjẹta sọ ìmìlìkọ́ ì mo búra wípé olùgbàgbọ́ òdodo yóò máa rẹ̀san ẹni tí ń ṣe siam lọ́sàn tí sì ṣe náfílà lóru látara àwárí rẹ̀ ayé ààlà darajat fa iná ààlà darajat leil lóru ìbádà tó ga ní náfílà ẹni tó hùwà rí àásánlẹ̀sàn irú ẹ̀sàn tí ń bẹ̀fẹ́ tó dìde lóru bákanáà darajat olùkọ́ imi fi tahajjid ẹni tó dìde lóru sọ náfílà wà ààlà darajat nahar nínú iṣẹ́ ẹ̀tọ̀sán darajat sọ imi fi haril hawajir oníkẹ́yìn ó ṣe siyam kí ó gbáwẹ̀ lọ́sàn kó fi wójú rí ọlọ́run bákanáà nínú hadith abdullahi ibn amr ibn al-as radiyallahu ta'ala anhuma qala lam yakun rasulullah sallallahu alaihi wasallam fahishan wala mutafahisha wa kana yaqul inna min khiyarikum ahsanukum akhlaqa anabi sallallahu ta'ala sallam kò nífẹ̀ẹ́ oníṣẹ́ láàbí èèyàn tó lọ gbẹ́wùsẹ́ láàbí wọ̀ òjíṣẹ́ ọlọ́run àti náà sọ wípé dájúdájú náà àwọn ẹni ẹ̀sánú yín ń làwọn ẹni tí wọ́n jẹ́ oníwàárẹ̀ nínú sahih muslim àti ti imam bukhari rahimahumullahu ta'ala nínú àdíta anas ọmọ malik radiyallahu ta'ala an qal sami ma masastu dibajan wala harira aliyana min kafi rasulillahi sallallahu alaihi wasallam anas ọmọ malik radiyallahu ta'ala an gbá aṣọ gọgọwú kan àbí aṣọ aláàrí kan kí n gbá mú rí tí ó wá jẹ́ pó lẹ̀ lọ́wọ́ ẹni bí àtẹ́lẹwọ́ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam wala shamamtu raihatan òun sì gbóòrùn kan ìwọ̀n gbóòrùn kan rí atiyaba min raihati rasulillahi sallallahu ta'ala wasallam bí orun ara nàbí sallallahu ta'ala torípé anẹ́sàn malik òun náà gbé pẹ̀lú ànábì sallallahu ta'ala sallam ó ní wàlọ́kọ̀dé kàdámtù rasulallah wàlọ́kọ̀dé kàdámtù rasulallah sallallahu alayhi wa sallam mo ṣe bọ̀yí ànábì sallallahu ta'ala sallam ashra sinin fọdún mẹ́wàá fàmà qala li qat uff kò sọ pé bára ẹ̀dà fọ́n rí jọkàn wàlá qala li shay'in fa'altuhu lima fa'alta kò sọ fún mi wala lè ṣe ń lámù àfò kò sọ fún mi nípa nǹkan tí yíò ṣe aláfà altakada tó mọ̀ pọ̀ yẹ kò ṣe lè ní bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sùhánù àyìn sallallahu ta'ala sallam kìí sì iṣẹ́ nìkan ma fi hàn lẹ̀ lórí ìbàjẹ́ ó túmọ̀ pe pé anásọ̀nà máàlìkì náà ó rí ta'ala anhu òun náà jẹ́ tojo n'iwari. fàyọ nínú àdíìsì yìí ó rí Allahu ta'ala wípé ànábì kìí so ní sọkúsọ sallallahu ta'ala sọ́lá wa qad kana rasulullahi sallallahu alayhi wa sallam al-mathalu ala fi makarim al-akhlaq tá bá wo ìwà rere àrẹ̀pọ̀ gawa aṣájú ara nábi sallallahu ta'ala sọ́lá gẹ́gbọ́ sí jẹ́ sájú níbi gbogbo tọ́lọ́n fẹ́ tó jẹ́ kó náà ni ó kọ́kọ́ ṣe àdísì ta kà lókè lẹ́ẹ̀kan iná rọ́jò lára yóò dédé kùbí oṣù nìkọlùkìhí dọ́jẹ́ta sọ ìmìn kọ́ ì a rí wípé ẹ̀san tó tóbi ló ga fún tó ga ní bẹ̀fẹ́ni tó hùwà rẹ̀ látara wípé èrè ìjẹ táwọn onínáfìlà jẹ lóru níbi pé wọ́n ṣe náfìlà àtèrè ìjẹ táwọn ẹtí ṣe síyàmù lọ́sàn tí ń gbààwẹ̀ lọ́sàn tí wọ́n jẹ bẹ́ẹ̀ náà ni yóò máa bẹ̀fẹ́ni tó hùwà rẹ̀ tó jẹ́ pé wà rẹ̀ ló gbede ipò yẹn bákan náà nabi sallallahu ta'ala sallam adda husna al-khulki min kamal al-iman faqala alayhi salatu wa salam akmalu limu'minina imanan ahsanuhum khulqa mu'mini tó péjú òun lẹ́n tí ìwà rẹ̀ dá ìwà rẹ̀ tó dá tó jẹ́ oníwà rẹ̀ tó tún fi kún ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ bákanáà apamú mùsùlùmí òdodo láṣẹ bìlìkálìmọ̀ ti alẹ́háyínà ti láyínà a ní kí mùsùlùmí òdodo máa sọ̀rọ̀ tó rẹwà litakuna mímí zana sanatihi qala alayhi salatu wassalam wal kalimatu tayyibatu sadaqa kí ọ̀rọ̀ tó rẹwà yìí kó lè jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí ó dé bá lọ́jọ́ gbédọ̀ sàárà ni balẹ̀ wà hátà tabassum kódà àdúsí ọlọ́run bá sallallahu ta'ala wa sallam ó sọ débi ẹ̀rín tààkàn rí ẹ̀rín ọ̀mìmì tàà fi tàà jẹ́ kójú ó túká èyí tó pé la yukallifu al-muslima shay'a kò náà yàn ní kankan kò náà yàn ní tọ́rọ́ kò náà ní kọ́bọ̀ láti tójú ká faqala alayhi salatu wataaba su muka fi iwoji ake ka so kọ ko tuju ka ya na yare ndị o sokunfa ayọ funetọrụ so da kọ ọrụ tita to gani awọn to ji hatu naba wiya yi ịda ilekọ atawọn apenisa keesi lori warere ta adịotu anagisololowo tarosalem opo rere re opo janta irekọ janta ale aya alukuran kẹrin ọlọ́run bá wa subhanahu wa ta'ala inú sọ́tùl maida ayá kẹjọ wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu àìdílù huwa aqrabu littaqwa ọlọ́run ní àwọn èèyàn tí ẹ kórìíra bí àwọn jẹ́lẹ́sìn tí wọ́n hùwà kan tó fa sábà bíi pé ọkàn yín gbọgbẹ́ àbí wọn ò tẹ̀ jẹ́lẹ́sìn ẹ má ti torí bẹ́ẹ̀ wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ìkórìíra àwọn ìjọ kan ìkórìíra àwọn ìjọ kan ẹ má jẹ́ kí ó sún yín dẹ́ṣẹ̀ lórí àìkò ní lè ṣe ẹ̀tọ́ yín ẹ má ẹ má jẹ́ kó sọ yín dẹlẹ́ṣẹ̀ láì ní lè ṣe déédéé fún wọn ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹsẹ̀ tọ́ fún wọn ẹsẹ̀ déédéé eléyìí ló súnmọ́ bẹ̀rù ọlọ́run ó súnmọ́ bẹ̀rù ọlọ́run yẹn ni pé ṣe pé tẹ́ máa sọ pé ẹni bá lékù sí ọ ẹni bá léjò sí ọ kó lékù sí in tí ò bá fẹ́ fàyọ́mẹ̀ ni pé ẹni ó bá ṣe ṣẹ́ ẹni tó bá hùwà ẹ̀dá sí ọ sí dáadáa sí wọ́n ti mọ̀ pé eku ò ní kankan fún onítọ̀hún ṣe ṣùgbọ́n ejò tó nítọ̀hún lé òun lè bùyàn jẹ eku yàtọ̀ sá fún onítọ̀hún ni in tí wọ́n fẹ́ ọ̀hàn sọ pé kíkú lọ gé nítọ̀hún jẹ kódà níbi tọ́lọ́run ti ń sọ pé fàyínà òkè tún nínú ayé àkùrán náà tí wọ́n bá jẹ yín yà fa'aqibu bimisli ma uqibtum bi ẹ jẹ wọ́n níyà ní dèédé ìwọ̀nba àyà tí wọ́n fi jẹ yín nígbàtáyà wọ́n tún tẹ̀síwájú ń kọ́ ọ̀la in sabartum ọlọ́run ni mo búra ò pẹ̀lú orúkọ mi tẹ́ bá wá lọ sí sùúrù fa huwa khairun láwọ́ ọ̀kẹ́rún ní sọ̀dọ̀rí ó mọ̀ lórí tí ẹ̀yin bá sì fẹ́ gba ẹ̀san ìyà tẹ́ bá fẹ́ gbẹ̀san ìyà kí ẹ gba ẹ̀san nírú ìyà tí a bá fi jẹ ẹni. má gbẹ̀san tayọ tí wọ́n fi sí ọ́ má gbà ẹ̀san tayọ tí wọ́n fi sí ọ́ náà. ṣùgbọ́n dájúdájú dájúdájú. tí ẹ bá rọ́jú. tí ẹ bá rọ́jú. dájúdájú òun ni ó dára fún ni ó dára fún àwọn onísùúrù. òun ló dára jù ta ní wàá ṣẹ̀ṣà nǹkan kan tí òun jẹ́ pé the best ni ó ṣẹ̀ṣà. sọye ẹni tó bá jẹ́ múmi ní òdodo tọ́lọ́run gbẹ́wò ìmọ̀ níwọ̀ ẹni tó jẹ́ best náà ni ó ṣàlẹ́ṣà nígbà tọ́lọ́run sọ̀kan tó ní àmẹ́lẹ́ ló dáa jù bẹ́ẹ̀ lọ torí pé náà bá sọ fún ọ nípa tayé pé eléyìí dáa àmọ́ eléyìí original ni tí wọ́n sì mọ̀ pé wọn ò tàn wá a tètè sọ pé tán bá àmọ́ original yìí ìfaradà wà níbi sùúrù ṣíṣe orí ńlá ni wakọ̀dì jama'at alamatu fi sifat fi au jami'at alamatu husnul khulq fi sifatin àwọn ìwà tá a lè mẹ́nubà tá a lè pè níwà rí ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tá a fẹ́ mẹ́nubà nínú àyàkúnrẹ̀ lè sánú kẹsẹ̀rẹ̀ àyà kíyàn ojú onítìjú kò ní èyàn bá jẹ́ onítìjú sùúrù ó pọ̀ kíyàn bá jẹ́ onítìjú yóò jẹ́ onísùúrù tó náà wà nínú ọ̀rọ̀ yìí kòsì ní sísúrù níbi nǹkan àfikó kọ́ a ní yọkúrò mi kan àfikó kábò àbùkù bákan náà bákan náà kọ̀lé ilẹ̀ àdà yóò jẹ́ nìkan tí kò ní máa fi sùtá kányàn wọn ní máa ròyìn ẹ̀ ní ibi ni yóò jẹ́ ni tó pọ̀ ní dáadáa ibi tó kù sí ṣùgbọ́n gbogbo ayé bá dẹ́nu jọ lórí pẹ́ ire ni àyájú pé dáadáa rẹ̀ pọ̀ ni ni ẹni ọlọ́run ni kí n ṣe pé kò sẹ́lọ̀n dáadáa rẹ̀ pọ̀ ni ẹ̀sìn rẹ̀ pọ̀ ni tẹ́bárò yẹn nìkan pé ẹni ibi ni kì í ṣe pé kò lóore rárá bí tí o kò mọ̀ aburú ẹ̀ pọ̀ ni ẹni rẹ̀ yóò jẹ́ sọ̀dúrúkọ lisan olódodo èèyàn wọn ní ìgbàtọ́rọ̀ ìwá rí bá ìṣẹ́ ti bí lágbájá léèrè wọn tí bá dọ̀dẹ̀ ọ̀rọ̀ òyìnjú ara ṣẹ́ ni wọ́n ní ẹlọ́pẹ́ lágbájá wá nígbàtí wà ń bẹ̀ òun ó fún wa wọ́n sì gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì sẹ́rin ah, ló sọ ẹ̀dákun ẹgbàgbé eléyìí oníkatakata ni jẹ́ pé dáadáa ló sọ náà torí pé ẹ̀ pọ̀ ti borí ọ̀rọ̀ ẹ̀yìn tí o mọ gbé ọ̀rọ̀ ẹ̀yìn wọ̀ gẹ́gẹ́ bí ọ̀sọ ọ̀rọ̀ ẹ̀ ó kéré láṣà kò sí èméjì ń bẹ̀ àfi tó bá jẹ́ olùkọ́ àbí olùpèpè sójú ọ̀nà ọlọ́run ti ń lọ tí ń bọ̀ lórí à ń kọ́ni lẹ́kọ̀ọ́ lórí à ń pèpè ibi tọ́rọ̀ rẹ̀ ó ti pọ̀nù ọ̀rọ̀ rẹ̀ sì torí kọ́ sọ pé wà kó náà sí húsìnà ẹ sọ ọ̀rọ̀ rí ẹ sọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn tí ẹ tí ò máa gbé lọ báyẹn tí wọn ò sì máa gbà wọn tí ń gbé wá láàyè ọ̀rọ̀ ń tọ̀ wọn kéré kẹsí ìrọ̀lẹ̀ amẹ̀lì ẹni rí yóò jẹ́ ni tí máa ṣiṣẹ́ púpọ̀ tí ìsọ lọ́rọ̀ púpọ̀ yóò jẹ́ pé sẹ́ẹ̀rí rẹ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó kúrú kò ní jẹ́ ọlọ́rọ̀ púpọ̀ tẹ́wàá nírí nǹkan kan gbéṣe bí wọ́n ti fẹ́ kí mú mi ní òdòdó jẹ́ nìyẹn kọ̀lí ilẹ̀ zalal àti sẹ́ẹ̀rẹ̀ ó kéré kódà àwọn èèyàn mọ̀ fojú fò àwọn yóò mọ̀ sí kí ni wọ́n mọ̀ fojú fò ọ̀jọ̀gbọ́n kan ní wà áìnà rídọ̀ àwọn kò lè ayébí ń kàlí ìlàtún wà láàkín na áìnà sọ́kùtì tó bòdì lìmọ̀sáwìyà ojú ìyọnú tá ma fi wo ẹni rẹ̀ wà áìnà rídọ̀ ojú ìyọnú tá ma fi wo ẹni rẹ̀ ẹ máa jẹ́ ká gbàgbé iṣẹ́ ibi tó kù sí wà áìnà rídọ̀ àǹkó lè ayébí kàlíìlà ojú yẹn ó kéré yóò dàbí ìgbà tó já sí wípé onítọ̀hún ò láṣìṣe kankan wàlákínà àìnà sọ̀kùtì ṣùgbọ́n tá a bá fojú ìbínú wòyàn ojú ìbínú la fi ń wò túbú di mọ̀sáàwìyà aburú tí ò tí ì ṣe gan áfìtì sọ́dọ̀ ẹ̀ in tó ṣe áfìrinlẹ̀ èyí tí ò tí ì ṣe wá ní ẹtún gbá ẹtún mú dáadáa o ó tún lè lọ ṣe báyìí o kódà ìyẹn ni pé tó bá ráwọn èèyàn tó jẹ́ páàrin wọn dàrú yóò ṣàtúnṣe bẹ́ẹ̀ òun sì òun pẹ̀lú wọn sì kọ́ lọ níjà òun náà yóò máa wá báàrin wọn àti pẹ̀lú wọn bí ó ṣe dá òun pẹ̀lú àárín wọn pẹ̀lú wọn ó ṣe dá àwọn táàrin wọn sì tún dàrú yóò máa wá bí àárín wọn ó ṣe dá sọ̀bùrọ̀ yóò jẹ́ onífaradà ṣàkúrọ̀ yóò máa jẹni tí yóò máa dúpẹ́ fáwọn èèyàn látara nǹkan tí wọ́n bá ṣe kò ní máa kò ní máa rí wọn lálàsè ètò kò ní máa rẹ́ wọn lálàsè ètò níbi nǹkan tí wọ́n bá ṣe nínú ìrànlọ́wọ́ rọ̀díyàn yóò mọ̀ yọnu haliman yóò jọ lọ́pọ̀lọpọ̀ sùúrù rọ̀fíkọ̀n yóò sì bá rìn yóò sì bá gbé àfífàn yóò jẹ́ alámójúkúrò àmójúkúrò ṣe pàtàkì púpọ̀ nínú iṣẹ́ rẹ̀ torí pé gbogbo ẹnìkọ̀ọ̀kan tí yóò bá lámójúkúrò kò ní ní yorùbá ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ nìkan bá gbé àmójúkúrò la fi jọ ń gbé pẹ̀lú ara wa nínú ìgbésí ayé tí fi ń rọrùn shefikon yóò jẹ́ láàánú láàlàánán kò ní jẹ́ tí ó mọ̀ sí pé wọ́lá sàbàbà kò ní jẹ́ léèbú wọn ni mọ̀ fi ròyìn ẹ̀pẹ́ sọ́kùnrin ilépè unu ó tún ti bẹ̀rẹ̀ pè síyà ilépè unu ó tún ti jí láàárọ̀ yìí wọ́lá sàbàbà kò sì ní mọ̀ jẹ́lẹ̀kẹ́ ìbú wọ́lá nàmàmà kò ní jẹ́ olófófó tí ó mọ̀ dáná àwọn èèyàn rú wọ́lá mùkútàbà kò ní jẹ́ nìkan tí ó mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí ó mọ̀ invite àwọn èèyàn tí ó mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn pé ah, ẹwà ká gbọ́ èwo ni ọ̀rọ̀ yìí bò tún lọ́rọ̀ rẹ̀ yín tàbí tí kò náà mọ̀ gbọ́rọ̀ wọn ọ̀rọ̀ ẹ̀yìn lọ bá wọn wàlá àjùlá kò ní jẹ́ nìkan tí ó máa kánjú yóò jọ ní sùúrù kò ní kánjú hùwà kò ní ó sì dì sọ́kàn ó sì kẹfà ọdún kan ló tó sọ jáde ẹ sọ pé allah akbar ìyẹn ni pọ́rọ̀ yìí bẹ lọ́kàn yìí kò sì wárí bẹ́ẹ̀ ṣe rohun o ọjọ́ náà ní wàá mọ bọ́rọ̀ ṣe jẹ́ ara tẹ̀ ní wàá balẹ̀ tó bá ti sọ jáde ìjọ náà pé nǹkan báyìí máa ń dùn mí lọ́kàn gbogbo ló ṣe jẹ́ ara yóò ti tú kánjọ náà torí nǹkan yẹn náà àrùn ni ó tún fà fóun náà wọ́n lábà kìlà ẹni eré kò ní jáhun yóò ṣe bó bá ṣe mọ yóò sì gbìyànjú gbágbára ẹ bá ṣe pẹ̀lú gbágbára ẹ bá ká nínú ọ̀rọ̀ kò ní jáun kìí ṣe níbi dúkìá owó nìkan tàbí àrísìkí nínú ọ̀rọ̀ kò ní jáun tó bá ti ẹkó fọ̀rọ̀ tọrẹ yóò fọ̀rọ̀ lọ́rọ̀ rí wà hasuda ẹni rí kò ní torí pé kẹta ọba fẹ́ jẹ́ yóò jẹ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rí bí iná ti máa gí kò ní jẹ́ oníkẹta yóò jẹ yóò ní wọ́n ní àwọn olè lọ rí kí ló fi ṣe yín ah. bí ti máa ń ṣe náà ni wọn ò ní fẹ́ làmọ́lẹ̀ wọn ò ní fẹ́ làmọ́lẹ̀ yóò sì wù ẹlòmíì yóò sì wù àwọn èèyàn láti lọ ọmọ rí lágbájá mi àìsàn wọn pé barakallahu fikum ọlọ́wọ́ fẹ́ náà sẹ́rẹ̀ àárín pẹ̀hùn tí wọ́n fẹ́ gbọ́ yẹn wọ́n sì fẹ́ lọ rí nítorí ẹ̀ kété pé wọ́n fẹ́ lọ gbẹ̀bù kan wọ́n fẹ́ kí wọ́n jẹ́ bàṣáàṣà ẹnìkan sálámà sáà nàbí sallallahu òjíṣẹ́ ọlọ́run ò dáhùn ó tún sálámà òjíṣẹ́ ọlọ́run ò dáhùn ó tún sálámà òjíṣẹ́ ọlọ́run ò dáhùn nígbà tó délẹ̀ kẹta tó jíṣẹ́ ọlọ́run gbọ́rún ọ̀rọ̀ rẹ̀ mọ̀ òjíṣẹ́ ọlọ́run wá dáhùn gbogbo sálámà yẹn sallallahu ta'ala sallam ó ní mo fẹ́ kádùá àtọ̀rìn sí tó ń ṣe fún mi yìí ó pọ̀ ní òjíṣẹ́ ọlọ́run fún ààrẹ wá jáde sí ó wá dá gbogbo nǹkan torí tọ́lọ́ yóò fi mọ̀ ó nífẹ̀ẹ́ èèyàn ó nífẹ̀ẹ́ ẹsẹ̀ kan ó nífẹ̀ẹ́ ọ̀rọ̀ kan torí tọ́lọ́ ni ó jẹ́ wàyórúbí fìlà yóò mọ̀ yọnu sí nǹkan torí tọ́lọ́ wẹ̀ẹ́rúdìbò fìlà yẹ́gùdọ̀bù fìlà yóò sì mọ̀ bínú sí ti bá ń bínú sí torí tọ́lọ́ asùlù àkàlákìlì mọ̀dúnmọ̀ gbogbo wà burú pátápátá tó jẹ́ dàkejì wa rí ìpìlẹ̀ wọn alkibiru onígírímọ́káì gbogbo tí a bá ń fi tì síbi ìwà rẹ àmì ìwà aburú pé aburú tó ṣe ní aburú tó ṣe ní abẹ́gírí mọ́ká ìlú àti mahana kéèyàn ó tẹ́ kéèyàn ó mọ́ jámọ̀ kankan lójú ẹlòmíì wà ní ó sì wòyàn báyìí bí aláìjámọ̀ kankan oní òsì tó nǹkan ara ẹni ara ẹni kéèta ó sì wá jẹ́rú lágbájá ní òtọ́sí tí ẹ̀ bá àmọ̀ bá alágbájá dúpẹ́ fọ́lọ́hun ṣe dáadáa bẹ́ẹ̀ fáwà náà eléyìí ń tọ́ àmọ́ oore lágbájá téèyàn ń fẹ́ kó di tiẹ̀ téèyàn ń fẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ téèyàn ò sì fẹ́ kó di tòun ìtàn ní kẹta nínú ẹ̀sìn Islam yẹn ó fẹ́ kó bọ́ lọ́wọ́ lágbájá kódà kó má jẹ tẹnìkan kan mọ́ gbogbo ẹni tí bá nírú yẹn lọ́kàn iṣẹ́ rere ó bàjẹ́ wọlé báàgì ọ̀tẹ̀ inú iṣẹ́ káwọn fèèyàn ẹgbẹ́ ẹni sí fáàrí káwọn fi sèyàn rìn kama fi sifari ipe ko ja kankan ara se labi ni wa zulimu abosi eleyi to dumo si wadu she fi very mode ka fi kate o to se mu abosi ni ka gbe nti o to sa nti o nti o baaye mu ka gbe abosi ni wal okan lile ara se labi ni ona lo ba omo yan de bi wi pe ki gboro tolon wal irad tama gun ko ni odo omo yan egbe ni àbí ká máa wò ṣáṣírán pẹ̀lú ẹ̀gbẹ́ kan ojú píta lélẹ́yìn ara àbò níbò ló ti jẹ́ kí ní wá Ànábì sallallahu ta'ala sallam gbogbo nǹkan tó fẹ́ ká jìnà sí ìròjúsọ ọlọ́run bá jìnà sí ẹnìkan ò kéré lójú ànábì ọlọ́run sallallahu ta'ala sallam ẹni tó jẹ́ ẹni bí a rí ìbá qabuli nasiha kò ní gba nasiha lọ́dọ̀ rẹ̀ kò ní gba nasiha lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wal istithar àrílẹ̀ tí ó mọ̀ sẹ̀sà kí dáadáa ó jẹ́ tiẹ̀ ìbá àmọ́ tọ̀sẹ́ ní kankan mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ láwùjọ wa àwọn onípò àwọn lọ́lá àǹbẹ̀lọ́n dáadáa fẹ́nìkọ̀ọ̀kan wọn kọ́lọ́n sáyípadà dáadáa fún wọn ìfáàrù yẹn tí mo mẹ́nu bàyí olófàbílù ìṣèrí òun làwọn òyìnbó gbọ́yé díẹ̀ nínú ọ̀rọ̀ Islam wọ́n gbọ́ tí ń tí yé náà ní kìí púpọ̀ ni wọ́n fi ń sọ pé human rights ẹ̀tọ́ ikọ́dà àwọn tí èyí sọ aláwọ̀ funfun tí wọ́n ń gbé lu òǹlù àwọn ń sọ wípé àwọn ń gbẹ̀tọ́ àwọn tí ń pé ìsáàrùnù ọlọ́run gbà tí ọlọ́run ròyìn àwọn sàhábà ní wà yóò sì rónà alá àǹfúsìhìn wà lọ́ọ̀ká nàbí him kàsọ̀ọ̀sọ̀ àwọn máa àwọn máa ń wò pé ah, ẹ jẹ́ ní ẹ̀tọ́ yóò mọ́ lọ́dọ̀ ọmọ ìyá mi ìmọ̀ dàbára tèmi tó bá yá ìmọ̀ wá bí bí mi sì gbégbà kí n fi só lẹ́nu wọ́n fún ẹnìkan ló ń jẹ nínú àkọsílẹ̀ yẹn wọ́n lẹ́ran ni nínú aláìní nínú àwọn sàhábà òun wá wò pé ń fún lágbájá ju tiẹ̀ lọ ló tó jẹ́ ní àkọ́kọ́ sí lẹ́nìkejì òun náà tún gbé ẹnì kẹta tó rò bẹ́ẹ̀ wọn sì jọ ṣe mítìn òun náà tún gbé fẹ́nìkan ẹnì kẹrin ẹnì karùn-ún wọ́n ní nǹkan yẹn sì padà sórí ẹni àkọ́kọ́ gbogbo wọn sì ní tálíkà ayé àbá sọ̀kalẹ̀ pé wà yóò sì rónà aláàfúnsìhìn wọ́n lọ ká nàbí him kàfọ́ọ̀sọ̀ sóyé àlejò kan ó bá ànábì sallallahu alaihi wasallam kò sóúnjẹ ńlẹ̀ ànábì sàábé kan ló bá gbàlejò sàábé náà kò sóúnjẹ ńlẹ̀ tiẹ̀ ìyàwó rẹ̀ ní àwọn ọmọ wẹ́rẹ́ yìí in tí wọ́n lè jẹsùn ló wà ńlẹ̀ ó ní àkùn wọn lóorun kébi ó tó wọ̀ wọn lára kọ wá gbóúnjẹ fèmí àtàlejò baálé ilé ò bá jẹ́ ń bẹ̀ ó ní kọ́ paná tó bá ti gbóúnjẹ lẹ̀ kọ́ dọ́gbọ́n paná ló bá pa fìtílà lára ilé ò bá tọwọ́ bọ oúnjẹ àlejò nìkan ló jẹ́ tán ọlọ́ba mísà nàbí sọ̀rọ̀ sálà wọn ránṣẹ́ jùrìlù sí pé ajíbà lọ́ọ̀mì mọ̀ sọ́nà fúlánú wà fúlànà lágbájá àwọn àtìyàwó ẹ̀ mọ̀ dán wò lálẹ́ àná ọlọ́ba mọ̀ wọ́n fìjọjú rinlẹ̀ fún tí wọ́n ṣe àwọn ẹni rẹ̀ a mọ̀ ṣe bẹ́ẹ̀ afẹ́ kakọ́sẹ̀ wọn kakọ́sẹ̀ ojúṣe ọlọ́run ọlọ́kọ́ adé kánà lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira wa sallallahu ta'ala ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallam